إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا أنه من يهدي الله فلا مضل له من يضلل فلا هادي الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وشهدنا محمدا عبده ورسوله رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي أتعرف ولما بوا الحمد لله وتتو وقلبا aláàánú ni oníkẹ́ ni ọlọ́pẹ́ ni olóorí ọba lámọ̀ta ọba tí ó jogún ọmọ ọkùnrin fún wa láti láti abẹ́rẹ́ ọ̀pọ̀lọpọ̀ bàdéjì ọlápọ̀lọpọ̀ àti ìgbà àgbàkà tọ́pọ̀ ọmọ náà gbogbo ọmọ ìpọ̀ kẹwàá ọlọ́run tí wọ́n so orí rẹ̀ ààrùn ìgbésí àti ẹ̀kẹ́ ọlọ́bàá níbi wa Muhammad ọlọ́bàá àwọn ẹ̀rẹ́ ọ̀hún sáadé rẹ̀ tó gba ọlọ́bàá kan nípa ìtóbi ti ọjọ́ ọ̀sán àti ẹ̀yìn bàbá wa tí ẹwà ní jòkó ẹwà ní kalẹ̀ àti àwọn bàbá wa tó wà lọ́fẹ́ àwọn tí wọ́n wà nínú ilé gbogbo wa láti bẹ́ẹ̀ láti ẹ̀yin màmá wa àkí ẹ̀yin bọ̀dá wa ẹ̀yin àti wa bẹ́ẹ̀ láti ẹ̀yin ọ̀rẹ́ mo kí bàbá ọlọ́mọ tòní mo sì kí ìyá ọlọ́mọ tòní ọlọ́ọ̀bá tí ó fi àánú rẹ̀ tó fi tàwá lọ́rẹ̀ ọmọ náà ọlọ́run dákùn má pa alẹ́ fún bí ọmọ náà báwa jogún àgbà kàtọ́pọ̀ fún àmín báwa jogún orí tọ́pọ̀ fún bá wá sí lọ́mọ alágbàríkà, bá wá sí lọ́mọ àtànú, bá sí lọ́mọ orí, bá sí lọ́mọ olókìkí, bá wá sí lórí ọmọ, ìdáadáa káúlá, Ohun tí a ọmọ lórí òbí àti ìtakùn ìdípọ̀. Alẹ́bíwọ̀n Muhammad Sallallahu Alaihi Wasallam ó gbé àwọn ojúṣe kalẹ̀ fún àwọn tí a jẹ́ òbí tàbọ́lọ̀ sí fún ọmọ. Ojúṣe àkọ́kọ́ tí wọ́n retí lọ́gbẹ̀ ẹni tó jẹ́ tọ́fẹ́ jẹ́ bàbá ọmọ, àwọn fẹ́ jẹ́ ìyẹ́ ọlọ́mọ òun náà ni ìṣẹ́yẹ́ ìtọ́jà kéèyàn sẹ́sà ìyàwó tàbí kéèyàn sẹ́sà ọkọ. Tàbá fẹ́ jẹ́ kí ọmọ tí a fẹ́ bí àwọn etí kọmọ ní ọjọ́ ọmọ rí àwọn etí kọmọ ní ọjọ́ ọmọ aláǹtàǹtà nǹkan àkọ́kọ́ tí wọ́n retí lọ́wọ́ àwọn mùsùlùmí òun náà ni ká sẹ́sà ìyàwó àti ká sẹ́sà ọkọ bàbá ọlọ́mọ tòní ó ti ṣẹ̀ṣà ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ náà ni ìyá ọlọ́mọ tòní ó ti ṣẹ̀ṣà ọkọ ìtọ́lọ́mọ bá ti ogún fún abẹ́lọ́mọ ọlọ́mọ má fi kéde bá kejì jẹ́ ní ti má fi kéde bá kéde jẹ́ fún wa ọlọ́mọ kó ṣe wá lọ́kọ rí ó ti ṣe àwọn ìyàwó wọn náà ní ìyàwó alágbàríkà àlẹ́bí àwọn ọmọ sọ̀rọ̀ àrọ̀sọ́dá gbogbo ìwọ̀n ṣùgbọ́n tí àwọn ẹgbẹ́ gbádùn ilé ayé wọ̀ ọ́ yóò mọ̀ táyé túnlẹ́yà ìwọ̀wá tó sọ rẹ̀ hà. ṣùgbọ́n ìgbádùn tó dáa tí yóò wò pé ha mo mà gbádùn ilé ayé o ní kéèyàn ojú kẹ́lọ́n bó jogún ìyàwó rẹ̀ fún yàn. ẹni ọlọ́run bá jogún ìyàwó rẹ̀ fún kò lè mọ̀ tún mọ ẹni tọ́lọ́run bá jogún dàdé jù. tí wọ́n bá sọ ọkùnrin dára yọ̀ọ̀ ọlọ́run ló jogún ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ náà nìlà èjì ẹ̀rọ náà bá jogún ọkọ̀ alágbàáyípa fún bọ́ọ̀lù ẹ̀rẹ́ bá ń sọ fún pé ha àgbákò lọ́kọ̀ tó lè fẹ́ ní máa ń ṣe báyìí ní máa ń ṣe báyìí ní máa ń ṣe báyìí kò lè gbọ́ yẹ́ torí pé ọkọ̀ tó náà bá jogún fún ọkọ̀ aláàánú ni yọ máa wo pé àti kọ́kọ́ tí wàá lè ní yìí ni tí èsè kó o ṣe ń pa ọmọ ènìyàn kò yóò lè tó báyìí látara ọkọ tọ́lọ̀ ìjogún fóònù tó jí ọkọ aláàánú gbogbo wa jẹ́ pé nínú ohun tí èèyàn máa ń kọ́kọ́ bẹ̀rẹ̀ wọn ọba fún òun ni pé kọ́lọ̀ ń fi ìyàwó aláàánú ìyàwó olówó ìyàwó alárùbáríkà tọ́lọ̀ ń fi jìgé yẹn bẹ́ẹ̀ náà ni ìhun tọ́lọ̀ bá máa ń kọ́kọ́ tọ́lọ̀ bá fẹ́ sàánú ẹ̀ lórí ayé tó fẹ́ sàánú obìnrin tó bá dé ó ṣe kò ń gé ọkọ rẹ̀ tọ́wọ́ ṣe kò ń bí ọkọ rẹ̀ tó kún lẹ̀ ó tó ń kà wọ́n ṣùgbọ́n tọ́wọ́ wọn fẹ́ dá àwọn èèyàn láyé tọ́wọ́ wọn sá gbé ẹ fi ẹrọ ní sí ìyàwó tọ́wọ́ wọn fẹ́ hẹ́yìn lé wọn ìyàwó rẹ fún tàbọ́kọ rẹ fún tí wọ́n bá ń ròyìn bí àwọn tó ń bá àánú pàdé lára ọkọ àwọn tàbá wọn bá dáadáa pàdé lára ìyàwó àwọn òun máa wò pé ìdàkejì lòun rí kí n má lọ́kọ láyé gan ọmọ náà bẹ̀rẹ̀ dà kí n fún mẹ́ẹ̀kẹ́ jẹ́ pé níyàwó gan mo kú gbọ́ ọkọ̀ ọ̀fẹ́ wọlé ìwọ̀n níyàwó ó bẹ̀rẹ̀ dá jẹ́ ní orí ìyàwó yìí lọ ṣùgbọ́n náà wọ́n bá fi ṣe òun gẹ́ àná yọ́ máa tó tọ́kọ̀ náà. Àwọn ọ̀bẹ̀ náà, gbogbo àwọn tàà jẹ́ ọkọ́ ìtọ́nà tó bá lé bá kò sí ìtọ́nà bá kó ṣàtúnṣe wá lẹ̀. Gbogbo àtàbá jẹ́ ìyàwó náà, ibi tàbá kò jẹ́ ẹ̀ta àtúnṣe ìtọ́nà bá kó tún wá sí lẹ̀. Bí ẹ bá fẹ́ jẹ́ ẹ̀ṣẹ́ tó fẹ́ dé mọ́ ayé, tọ́nà ọgbọ́n ṣogbọ́n ìyàwó aláìbárúkà àti ọkọ̀ aláàánú. Eléyìí ìṣẹ́ àkọ́kọ́. Ìṣẹ́ òun náà ni kí ọ̀rọ̀ bá tọrọ ọmọ aláìbàríkà ọmọ pọ̀ lọ́dọ̀ lọ ọmọ pọ̀ lọ́dọ̀ ìléwà ọmọ pọ̀ tọ́rọ ọmọ jogún fún ọmọ ẹ̀dá ṣùgbọ́n àwọn ànẹ́bí ọlọ́run bí wọ́n ti já ànẹ́bí ọlọ́run ọba tó wọn ò fi ilẹ̀ ìmọ̀ abẹ́lẹ́ wọn bá gbogbo ọba ànẹ́bí wa ìkọ̀rọ̀ ní alẹ́sọ̀lá sọ̀sọ̀lá tó wọ́n ti lábẹ́ ní bí mo ti رب هذه من الصالحين اللهم بارك في نار القرآن الفتح Ìbẹ̀ tí bá ń wá ọmọ orí òun ọmọ àṣọ́rẹ́ ilé ọlọ́run bá ti fún ọmọ orí fún mi rọ́pì àdúrí nílẹ̀ sọ̀rẹ́. Ọlọ́run ìwà ìwà ìwà ní sàlátọ̀ sọ́lá. Ọbẹ̀ lọ́wọ́ ọba fún àdúrà yìí nínú tí ó lé ní ogójì ọdún nítorí sọ́kọ́lọ̀. Ọlọ́run bá sì gbàdúrà rẹ̀. Ó tó fún àdúrí Ismail. Àdúrí sọ́lá ọmọ orí làdẹ́lẹ́ ìsmáyé kí wọ́n fọ́n ká àwọn ọkùnrin léyà ìbí látara ọmọ orí ọlọ́run bọ́ bọ́ lórí ìgbà ẹgbẹ́ bá ti jẹ́ fún ọmọ yìí fún ọmọ yìí ti dàgbà báyìí ó afẹ́ fi jẹ́ òfin ṣe ìjọsìn fáwọn ọlọ́run bàbá ti sọ fọmọ rẹ̀ pé rí ọmọ mi mọ́ mọ̀ rí lójú àlá ọlọ́run ọba ní pé kí n fi ọ́sẹ̀ ìjọsìn fáǹtò wọn àdàtà ìwú tí mo rí òye ọtí kí ni wọ́n ní àríkì ó ní pé yá àbá ti fa àlùmọ̀ àṣọ wa ìrẹ́ bàbá ni wọ́n fọ́ látẹ̀ ní oṣù o ìwọ̀n wọn lọ tọ́lọ̀ ọba rẹ ní oṣù iná ẹ̀ ní oṣù o tàtẹ̀dínú ní ìṣá ọlọ́ nínú sọ̀rọ̀ ìlú nínú sọ̀rọ̀ ìlú ó rí mi lẹ́ni tí ó ṣe sùúrù fún tó ṣe pé tọ́ọ̀bà dúgbù mi tọ́ọ̀bẹ́ fi mí tẹ̀gbẹ́ sọ́dọ̀ ọlọ́run àti sùúrù fún ọ lẹ́bí ìbára ti mọ̀mọ́ rẹ̀ tó lọ. Fàdámà nígbà tí wọ́n débi tí wọ́n ti ṣojọ́ mi fún fàdà ìyẹ́hùn ìtàbí ìhàwé. Ọlọ́run ah, bá fi àgbò ńlá lè rọ́pò. Onígbà ilé Ibrahim ọdíṣọ́ ìjọ́pọ̀ tàbí ìyá. Yóò wọ́n tá a fi yàn ọlọ́jú rẹ̀ òtí mú wá fún sẹ́láyìí. فَعَلَيْنَاهُ لِدَفْعٍ عَظِيمٍ Àwa ti fi àgbò ńlá àti fi jà àwọ̀ fún ọmọ rẹ̀ kọ́lá ní bùkátà. Ṣùgbọ́n abẹ́rẹ́ òfin tí wà àtọmọ rẹ̀ tẹ́lẹ̀ máa di ọ̀rẹ́ ọ̀rẹ́ rẹ̀. Káyé ìbámu kí àjọ àlẹ́bí wa Ibrahim, àríṣà àlàmọ́sọ̀ àwọn ọgbà àtọ̀tọ̀, àlẹ́bí wa Sàkàríyá. Òun náà, nígbà tó rí Mọ́ríyàmù tọ́jẹ́ ìyá Jésù. Tẹ̀sí Zakari àwọn ọmọ Mọ́ríà, tọ́bá ti wá sí ọ̀dọ̀ rẹ̀, yóò rí èso tí wọ́n wù lásìkò òjò lásìkò ẹ̀rọ̀lọ́wọ́ rẹ̀. Tọ́bá ti àsìkò ẹ̀rùn, àwọn èso tí wọ́n wù lásìkò òjò yóò bá lọ́dọ̀ rẹ̀. Yá Mọ́ríà Mọ́hánà láti hà. Ìrẹ́ Mọ́ríà, ó mọ̀ lọ sí gbogbo àwọn eléyìí. قالت هو من عند الله قلت يوضع لي فقال الله أبا من الله أبا من مواد الله أبا تعوين الله يرزقه ọba máa jogún àṣìṣì. Fẹ́ni ọlọ́run, wọ́n yọ ṣáwọ́ ní bẹ̀rẹ̀ ìrìnṣà. Lẹ́yìn ní tètè òun. À látàrí eléyìí, ó jẹ́ kí wọ́n kàrí ọ̀dẹ́ lọ́wọ́ ọba pé ó ìrọ̀lọ́wọ́ lọ wọ́n ti hábì rí rí ńlá tó ń tàbí òun ìyàtọ̀ tí mo rí lára lọ́rẹ́ ẹ̀wọ̀n ìjọ bí lọ́jọ́ rẹ̀. Gẹ́gẹ́ gbogbo ọmọ lórí ìyàtọ̀ ń pọ̀ jìbà. Wọ́n mọ aláǹgbẹ́sọ̀ ọmọ tó máa gbogbo ẹ̀kọ́ ṣùgbọ́n Ọlọ́run bá jẹ́ Zakariya lọ́rùn. Ọlọ́run bá jẹ́ yáyá ní àlẹ́bí yáyá. ونادت الملائكة وهو قائم يصلي في المحراب ولو قال الملائكة ملائكة ووعد زكريا زكريا أن الله مبشرك بيحيى ولو قال أفوني بفي يحيى

lọ́nà ọba náà ṣe fáwọn tó bá pè é mọ́. kí la fẹ́ múlò lórí àwọn ọ̀sẹ̀ yìí pé téèyàn bá fẹ́ bí mọ rí èyí dákẹ́ wọn bí o bá sọ pé bóyá bá dákẹ́ táwọn àgbàlẹ̀ olóògùn lọ lẹ́sìnà pé ẹ dákun ẹ bá mi dá ọmọ rí mo fẹ́ bí ẹ dákun wọ̀nyí afá oníwádọ̀ yìí ọmọ rí lóhùn lórí yìí هذا ìṣẹ́rọ́kù bí lẹ́yìn àwọn ìwọ́n ń pa bọ̀bọ̀ náà bẹ́ẹ̀ lọ. èyí jẹ́ àwọn èèyàn ọ̀pọ̀ àwọn èèyàn sì jẹ́ bí lẹ́yìn ìjọ wa yìí àwọn tí wọ́n mọ̀ lẹ́ni ọlọ́run kò sí ohun tó burú sí ìyàn lọ́dọ́ ṣùgbọ́n ọ̀rẹ́ tí wọ́n júwe ìṣẹ̀mí ayé fún yẹn nígbà olóòjà képe ẹmọ́nà ọ̀gbẹ̀yẹn ẹgbẹ́ mú ẹ bá ti délé tí ẹ máa kí wọn ọ̀gbẹ̀ yóò mo máa ń sọ ní o ló máa ti gbogbo òun sọ wọ́n na wọ́n lọ mẹ́jú ó lọ wọ́n kíkà ẹ sàbọ̀ lẹ́nu ní kọ́ ọ̀rọ̀ yàrá yí kọ́ lọ́kí látàbí ti lẹ́nu kíni látàbí ti lẹ́nu kíni tẹ̀wọ́ ti sọ́bí àtúntò tó ilẹ̀ èyí tẹ̀ wọ́n kí lálẹ́ rí ẹ̀sọ́ nígbà òun ní ẹni tẹ̀gbẹ́ yìí tẹ̀wọ́ tẹ̀ ọ́ sọ́dọ̀ ọlọ́run fẹ́ tẹ̀lé ti ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀gá tóbi ẹ̀yìn lógo ẹ̀sùn sàlámù sáré bí àwọn olóòtú ọmọ ọ̀rọ̀ fún mi ọmọ ọ̀rọ̀ fún mi jákùjogún ọmọ ọ̀rọ̀ fún mi ọmọ aláìgbàtà ní fẹ́ Ìyẹn ló jẹ́ pé kéèyàn lọ ọ̀dọ̀ ṣùgbọ́n afọ àfáà lọ ní irú láwùjọ ti wà tí wọn ò wá sọ́dọ̀ ọlọ́run àwọn ọlọ́run akẹ́kọ̀ọ́ tẹ́wú òtẹ́wú ọ̀rọ̀ ẹ̀kọ́ ìṣòro wa dúdú dúdú ti fi àwọn òṣèré ni ọmú wá yóò dòwó rẹ̀ àpò ibi tó fi di pé ṣàìsàn sí láì wọ àwùjọ wa ṣàìsàn wá wọ àwùjọ wa ilé wípé àwọn ọ̀fẹ́ fi ṣàìsàn rẹ̀ lọ́wọ́lẹ̀ wọn fẹ́ fi ṣàìsàn rẹ̀ lọ́wọ́lẹ̀ òṣù tó fún kálọ̀dọ̀ àbá àfà rẹ̀ tó ti wà lọ́dọ̀ lọ àwọn sàbí àdébí àwọn ọmọ sàbí àdébí tọrọ bá wọn lójú ọ̀dà lẹ́yìn wọn bàlá kí lọ́pàá bá ní sẹ́ni ọ̀dọ́ ọ̀rùn tọ́lá ìlẹ́sì ìtìjà ń sọ fún un sí pé tí n bá tún gorí rẹ̀ orí ìyá mi mo kù. Bóyá ìtọ́ fún un. Kí n bẹ́ẹ̀ e tún súnmọ́ ọwọ́ ìyàwó mi àti bí ká ní mo mi sùn. Ìgbè yìí ni ìyá yìí tó kí lọ àdébí àfọmọ́sálà sọ̀rọ̀ lọ́wọ́ tó tó lọ́dọ̀ àdébí sọ̀rọ̀ sáyà àyà àwòrán tó ń tẹ̀lé àlọ́rùn ọlọ́run lẹ́sì tó jẹ́ àdébí òkúta ní ìjọba ọlọ́run abá ti gbọ́ ohun ẹni tó ti pé ó ké gbàjá ìwádìí ọ̀rẹ́ ohun tọ́kọ rẹ̀ wí fún ṣùgbọ́n ọmọ bí ó

òsùn tó burú tàbí àbàkà rẹ̀ ṣùgbọ́n burú jọjọ́ tàbí àbàkà rẹ̀ ó burú jọjọ́ tàbí àjọ́sì lọ bẹ́ẹ̀ ló burú jọjọ́ kágbà ọ̀dọ̀ alúfàlọ́ ó burú tó pé òun ní olóhun etí ìtàwọn onímọ̀lẹ̀ tẹ̀sùbáà ẹmú kan bá mú yọ aka

ẹgbẹ́ mi lọ́wọ́ nǹkan mi lọ́wọ́ máa nǹkan mi lọ́wọ́ máa ó lè gbà ó lè wọn onípè láìlẹ́ yóò ti wo bó ṣe wá nígbà tí ó bá ti sọ nǹkan mẹ́rin márùn mẹ́fà ìwọlé ló máa ní ọmọ ẹjọ́ náà ẹjọ́ náà ẹjọ́ náà nígbà tó ń sọ tó ń sọ tó ń sọ lọ ó ti mú wọn bá wá ẹ̀yà sí lọ́wọ́ bàbá

ajẹ́ pé ẹ̀mọ̀ ọba tó ṣe pé èèyàn délé ọba, èèyàn ti kú èèyàn ti kú bẹ padà. Wọ́n wá bẹ̀ ní wọn, ẹ̀dá òta ló wá ní wálé o. Ẹgbẹ́ ni bọ́lá ọba wọn ní ìbò lọ kúbọ̀ ìyẹn ló jẹ́ gbọ́dọ̀ ọba ní kàmá lọ. tí ìyá bá rí ẹni tó ikú jẹ́ ẹni tó súnmọ́ lọ́wọ́ tó bẹ̀rù ọlọ́wọ́ tó fáyọ̀ ọlọ́wọ́ èyí wá lọ fọ̀rọ̀ lọ òun àsọlẹ̀ tó jẹ́ olùmọ̀ ẹ̀sìn ó tọ̀ lọ́ àtàrí pé ẹ̀bí à lábẹ́ tí ìjọba ìbá ṣẹlẹ̀ èyí lọ bẹ́ẹ̀ ronú tí a máa ń gbọ́rọ̀ nílé ìgbìyànjọ́ tí wọ́n bá ti ìgbà tí wọ́n jẹ́ máa ń fún ọ̀sẹ̀ tí ẹ bá ti lágbára àwẹ̀ pé sáwọn ìtúpátúpá ẹ máa ṣe sàárà sàárà wọn á lè máa ṣe mọ́ bẹ̀rẹ̀ lórí òun tó ń kílà òjò ọdún wà yìí ibi aburú tó bá sàárà lè wọn a máa dá sàárà fún yẹn ẹ̀kọ́ sí èyí dá sàárà fún kí ló lù mí ń ṣe tí mo fẹ́ ti ṣèyìn nítorí àdúrà pé sàárà ẹ̀ ṣùgbọ́n ẹ máa ṣe sàárà kan Kí wọ́n bá ju ẹni tó fẹ́ ṣe tààrà bá fẹ́ ṣe tààrà àti ẹni ṣe tààrà ní kó ti jẹ́. Ṣùgbọ́n ọjọ́ mú bí ẹja tó yẹ̀ pé ìwú báyìí lọ gbọ́tọ̀ máa rí ṣe tààrà, wọ́n bá pè ní mọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àìlérí tọ́pọ̀ ló fi yẹjú ọ̀pọ̀lọ̀ lọ́tún ọlọ́gbé owó máa ọ̀pọ̀lọ̀ lọ́tún ẹ̀lọ̀ pọ́pá tẹ àìyẹ́lọ̀ tí wọ́n bẹ̀rọ ẹwà pẹ̀lú ìgbóyà ẹjọ́ ọ̀pọ̀lọ̀ ọmú tí wọ́n lọ́pọ̀ àwọn ládá ni wọ́n ti yé mọ́ ọlọ́yẹn tí àfá àwà àtòlá ìgbónà ọlọ́ àti anẹ́sì táwọn méjì ti ń sọ pé ah, ó ń tí ọlọ́wọ́n bá ní pé ta bá kí ìwòsókùlà Wọ́n gbà láàdá tó fún kí ìrọ́lù rárá kan, òkè ńlá kan. Láàdá tó láti kí òun lórí ìṣẹ́jú máa ń sáà o. Òkè àwáyé láàdá ta ti gbà tó bẹ́ẹ̀. Tọ̀wọ́ mọ́kè rúdú, tọ̀wọ́ tó mọ́kè àwáyé. Oṣù rẹ̀ Ọkẹ̀ tó lẹ́yìn wọn láàrin ìṣẹ́jú máa ń ìṣẹ́jú mélòó ta lọ yẹn ẹ̀. Lẹ́yìn ìṣẹ́jú náà sọ pé bá ń sọ fún ọ̀tà àti ẹ̀mí òkú, òkú wọ́n lé ọkú bí tó dé bá níjọba

ìkẹlẹ ẹ̀kẹta òun náà ń pè gbogbo ìgbà yóò tẹ bá ti ṣe lọkọ láyà kí ni wọn fi àtọ àtàlẹ wọn náà wọn tó. اللهم جنبنا الشيطان اللهم جنبنا الشيطان وجنب الشيطان الشيطان Obìnrin tó ní ọ̀sán ọkùnrin ní òun, táà máa ń wí, táà bá ń gbé akó orí eré, táà bá ní قدرا وجبرا اللهم جذبنا الشيطان وجذب الشيطان وعرضنا ó jọ náà wáyé nígbà yẹn bá ń ti àdúrà yẹn tọ́lọ́ wọn bá bá fi kún báyọ̀ fún ọ̀rẹ́ sí ohun tá a ti bá bá ọmọ ìgbàgbé bọ̀rọ̀ ṣáàmù ìdúró ṣẹ̀tọ́ ṣẹ̀tọ́ nù ní kú ìpalára bá ọ̀rọ̀ yẹn. ṣẹ̀tọ́ lọ agbáṣẹ̀tọ́ lọ níta àìmọ̀ iye ẹlòmíì ló ti bímọ tọ́pọ̀pọ̀dà yáyé ìmọ̀ ọlọ́wọ́. Ọmọ ọdún ọmọ àlọ́gbé láìwọ̀ ọ̀rọ̀ ní ìfẹ̀mú ní ẹ. Inú mi, inú rẹ̀ bí mi, wọ́n bà fún òṣì. Máa rí gbé mi wọ́n pa. Ìyẹn mọ̀. Òkè dájọ́ ti náà ní orin là ń gbọ́ ìṣe ara mọ́lẹ̀. Fújì là ń gbọ́ gbogbo ẹ̀ ní ìdìdìbì. Ọlọ́run mọ yàwó àjẹ́ ń jẹ́ rẹ̀. Táwọn ní ọ̀dọ̀ wọ́sìn obìnrin máa wọ ẹgbẹ́ àtẹ́bà pọ́pọ̀ bí lẹ́rọ lágbàá tó báyìí ọmọ bí ẹgbẹ́ ẹgbẹ́ ló ń gorí ẹ tó wà ọmọ èèyàn wà dàmà lọ́sẹ̀ èèyàn dàmà lọ́sẹ̀ yóò fojú jẹ́ èèyàn ṣùgbọ́n wà ti wà náà wà lábàtẹ́ bí mọ́ rí nínú ohun tí wọ́n ní ká ṣe náà ká máa ṣe àdúrà bí àná àwọn ọmọ jẹ́ ilé ìkùnrin ṣe ìtọ́ wọ́n jẹ́ ní oṣù ìfọ́nà wọ́n rà sábà náà

ẹni ìjáwá ti nílẹ̀ ìjọ mẹ́ta ìpé fún ìyàwó mi ti wá lóyún ọ̀rẹ́ tọ́jà ní ìdíkí tó máa tọgbó lóhùn yẹn àmì bẹ́ẹ̀ máa sọ̀rọ̀ tí èdè mọ̀ ẹ̀ kó làwọn padà sí ọ̀dù olùkọ́ sí mọ́ tàbí torí pé gbogbo ẹni tó lóyún ńlá ilé ẹ̀kọ́ lọmọ lẹ́lẹ́ ọ̀nà àdókùnmọ́ ti sọ Téèyàn bá náà jẹ́ nìkan tó náà ya stan, wọ́n wá yà bàtà ní bẹ́ẹ̀ Ìjọ̀rẹ̀ lórí o. Ewúrẹ́ la bá ń bẹ́ olóńgìrí ní bẹ́ẹ̀ Ṣé kọ́ sọ fẹ́ṣẹ̀ rẹ̀ oúnlẹ̀? Oúnlẹ̀ fọ́ dánù pé àti àwọn olùwọ́n ní pé láà! Obìnrin! Kí ni wọ́n ṣe? Àwọn àwọn tó bá wà ní Bíríkì àwọn ojú bá ń lò ó dàbójú ògùn ìgbó ìfẹ́ wá jó lómi ilé ẹ̀rẹ́ fọ́ wa àwọn àyà tó ń kíà kẹ́niyàn máa lò kẹ́niyàn máa lò àwọn tí wọ́n ya sáàlì ni wọ́n rí ohun tí ò sí lẹ́ Yẹ́nú lè láì sàárá tí ó bá bí mọ́ báyìí, ọmọ ni ó ọmọ ni ó mọ̀ jọ́ ọmọ ni ó àìmọye ẹni tó sọ pé ìyàwó òun àwọn lọ́ọ̀yá sáwọn lékelèké ní bẹ̀mẹ́ lékelèké wọ́n ti sọ́wọ́ pé òtútù kẹsàwọ̀ èdè mọ́mọ́ ní ìrìnlẹ̀ kẹ́lẹ̀kẹ́lẹ̀ wọ́n ní mẹ́bẹ̀ láwọn wá ṣe ẹ̀fílẹ̀ àwọn ọ̀rọ̀ ogun rẹ̀ tó máa ń lóyà ó ní kò tó sọ́wọ́ ti fà á sí lẹ́ka táwọn ogun tó wá tó jó lónìí yẹn ẹ̀ka ẹ̀ka pẹ̀lú gbàgbọ́ ọmọ wa lò kó máa lo ogun yẹn lọ ó dé gbogbo kó máa lọ lọ wẹ́rẹ́ láàgọ̀ ẹni táwọn yìí kọjá ó bí mọ́ ọ̀nà fẹ́ nílé ọmọ ìkéde bí wọ́n ti ń jẹun ìyẹn ló fi jẹ́ pé àgbọ̀dọ̀ fàájú alẹ́ gbogbo ìgbà yóò tàbá ti fẹ́ súnmọ́ ìyàwó wa ó tà kọjá pé òní yìí ni ó bì bàbá sì mú àlàáhùn ọjọ́ ìdí ó ń ṣe ta ọjọ́ ìdí ó ń ṣe ta torí pé ọmọ mi ń bẹ sáwà báyìí ṣe lásìkò báyìí tábìjẹ ló bá lọ́wọ́ sí orí lè wọlé ọmọ yẹn lè wọlé torípò wọn wó pé wọ́n lọ súnmọ́ ìyàwó rẹ̀ wọ́n àlùtẹ̀ ẹ̀nú tó ń lágbára jọ lọ wọ́n súnmọ́ agbára wọn jọ ju tí ó lọ òun ló ṣe tọ́tọ́tọ́ bímọ yìí wọ́n fẹ̀ padà ní kọ́mọ ti kú sí nínú àwọn àṣẹlẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ tọ́mọ bá wá ní pé bá bí ọmọ ní a alihamudulilayi ọ̀rọ̀ ìgbà ní nǹkan àkọ́kọ́ tí wọ́n fẹ́ jẹ́ bá ṣe òun ní ẹ̀ka tó kọ́kọ́ lọ. Ọwọ́ àdá tọ́lọ̀ bá ní bọ́lọ̀ yóò sojú yẹn tó yóò bí ọmọ yẹn kéèyàn kó sí léjì kéèyàn kó sí léjì ó ní pé kí àkọ́kọ́ tọmọ yóò kọ́kọ́ máa gbọ́ òun náà ní àdáhùn ìwọ̀n tó bẹ̀ ọ̀rọ̀ ẹ̀kúrọ̀rọ̀ ẹ̀kúrọ̀rọ̀ ọlọ́wọ́ bá tóbi jùlọ ọlọ́wọ́ bá tóbi jùlọ ṣẹlẹ̀ ilẹ̀ ìlànà ìlànà ohun tó mọ kọ́kọ́ gbẹ́nu gbàgbọ́ mọ́ dáyé ìmọ̀nà wọn bá nìkan ṣoṣo lọ́wọ́ wọn bá orí ńlá wà ní. téèyàn bá lè ṣe téèyàn bá ní ẹ̀gbọ́n àbí yẹn lábo tóun lè yọ e ọ́ ó sì lè jọ́ lóní yọ ọ́ ẹ̀lẹ́ ti tó wà mẹ́ òun ní ẹ̀rí káàkiri nílà tó

òun sì bí ọmọ ní ẹ̀rọ ọ̀dà lórí àwọn ọmọ sáàlà oúnjẹ ọlọ́run bá ti bọ́ọ̀hún jẹrà nínú sí rẹ̀ ọjẹrà nínú fún ẹkọ́ fi sọmọ náà rẹ̀ fàdá àdáhùn fi bàrọ̀ ó sì bọ́ọ̀hún tọrọ ìbùkún lọ́mọ náà ló jẹ́ pé ìjọ ọ̀tá àbímọ yẹn là á ti máa ń sàjọ àpọ̀mọ láti máa kẹnu wúyẹ́wúyẹ́ kì í tọ́kọ ọlọ́run dákun bá sànú ọmọ yìí ó jọ́ tí ó lọ ọmọ fún yóò jọ́ ọmọ olóyè yóò ṣe bá sí lọ́mọ aláàtìkì bá sí lọ́mọ aláàánú ọlọ́dọ̀ bá jẹ́nu ìrógún bá sí lọ́mọ dáadáa bá sí lọ́mọ olókìkí kápàdà lọ́wọ́ wọn bá sí lọ́wọ́ wọn wọ́n tàá lọ́sí láyé ọlọ́wọ́ bá jẹ́ ní tààrọ̀ ọlọ́wọ́ bá nífẹ̀ẹ́ ẹ̀yọ́ pọ̀ ọlọ́wọ́ bá nífẹ̀ẹ́ ẹ̀yọ́ pọ̀ àti ń ṣe ojúṣe fún ọmọ lára ojúṣe àti ń ṣe fọmọ yẹn tó ń jẹ́ pé ọmọ bá ń bí yẹn pé bàbá mi gbogbo ìyẹn bá ti ń sọ pé àwọn sì gbìyànjú lórí ọmọ bí dájú lórí lórí mi. mo ní bá alhamdulillah mo wọ́n yà á rí fún un bí yàrá kírun ìyá ẹlòmí ọmọ kírun ètò ìlú yá ẹlòmí yá ọ ṣùgbọ́n ọ̀pá yàrá ti yàrá kírun alhamdulillah ọ̀pá tó jẹ́ mọ́ṣọ̀rí mẹ́tẹ́sì tọ̀yẹ̀ tẹ́ tí wọ́n lè fọ́ ìlójú. ṣùgbọ́n ìyà àbúyà wọ́n yà fún ó rí pé mùsùlùmá mùmínà ni wọ́n wà fọ́ tí ìbá ti tẹ̀sẹ̀ fọ́ ilé ìsinmi tó inú dára tí wọ́n tó fọ́ ìtú wá sí ara ẹ̀wọ̀n tó jọ ọmọ ọjọ́ bẹ́ẹ̀ mo tún wá fún ọmọ ọ̀tọ̀ ta láàrọ̀ tó ti sọ̀rọ̀ ìyá rẹ̀ ká fún ọmọ wa ló ọ̀tọ̀ ta ká fún ọmọ wa ló ọ̀tọ̀ ta torí pé wọ́n fọ́

kódà àwọn ọ̀pọ̀ tẹ́ ń bẹ́nu ọkọ̀ ọlọ́run wọn fẹ́ yá sọmọ wa wọn fẹ́. tẹ́lifí wọn bàbá wà ní ó ti ó bàbá máa wà orúkọ yẹn inú rẹ̀ ní àdìjàgbá máyì sọmọ rẹ̀ ní àdìjàgbá inú rẹ̀ ní àdìmọ̀tàkà bẹ̀rù máyì sọmọ rẹ̀ ní àdìmọ̀tàkà bẹ̀rù torí pé ọlọ́run ọba ló jẹ́ ọmọ olùtẹ̀mọ́tọ́mọ́tọ́ ṣùgbọ́n mo bẹ́ẹ̀ fi ábùdù fún fóun pé ábùdù ọmọ olùsẹ̀ mọ́tọ́mọ́tọ́ kò sí ohun tó burú láwùjọ tí wà yìí àwọn lè bọ́ yábùdù kó bẹ́ yọ́kẹ́ fún mọ́tàkà bẹ̀rọ̀ tàbí ara ń tọ̀ wúdé fún wọ́n pè ní olùsẹ̀ ó tọ̀ wọ́n wá yọ sóòtọ́ èrí èèyàn ní ilé ní fúgi ẹsù èèyàn tẹ́yìn ẹ̀lẹ́ ló gorí ẹ̀ ló tọ̀ wá fi ọwọ́ mú èèyàn tẹ́líwájú lọ́ba gbórí ẹ̀ ara kí ló rẹ̀ gbogbo tó ti ní àwọn bàbá rẹ̀ Ṣùgbọ́n wọ́n yọ ọ́ bí Wọ́n pè ní jàpá. Kí ni bá padà ń sọ? Ó lóun àtàwọn tí ò sí olùṣègbéraga àwọn àìsàn olùṣègbéraga àwọn alátọ́rẹ̀. àbọ̀ ọba tí ń ní ẹ̀dá la ó kọ ọlọ́run ẹ má tọ̀nà àjọ̀dọ́ torí kó má bàá jẹ́ fóun ní ọmọ wa ní ìyẹn lóbi jẹ́ pé kò ohun tó gbowó ọgbẹ́ sọ ẹ̀kọ́ ọmọ lẹ́yìn ìgbà tó ọmọ ọ̀tẹ́ ọwọ́ àfihàn sọ́jà

pàápàá jùlọ wà táwọn yàrá láwùjọ ti wà ìtúnbí ẹlọ ẹlọ ń bẹ tó jẹ mò olùpá olùpá ní òun ẹ̀wà pààyàn kí n tó lọ ọwá délé ẹjọ́ ẹni tó ní ẹjọ́ yìí òun náà ni ọ̀gbẹ́ni mùmí wọ́n ló ti pa èyí mẹ́tàlá jẹ́ àwọn ọkọ̀ àrọ̀mọ́nà àrọ̀hìn àrọ̀wò àlẹ́gọ̀fọ́rà àríwàdúrùkì àríwàhá àrọ̀zá káwà fi àdúrà àwọn ọba ọkọ̀ ìlú bẹ́ẹ̀ ọmọ àti àkókò rẹ̀ Abdurrahman àti bẹ́ẹ̀ ọmọ àtẹ́rẹ́gẹ́ wọn. Ó kọ́ ẹlẹ́ẹ̀kejì ló pa àwọn àlẹ́bí ọlọ́run, Yóòsó, Yónús, Rúdì, Lóòdù, Suleiman, Dawud, Muhammad, Zakariya, Yahya, Isa, Musa, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ọmọ àlẹ́bí ọlọ́run. ó mà dáa gẹ́ o. ẹlẹ́ẹ̀kẹta ló pa àwọn tàbí ànẹ́bí sọ́dọ̀dọ̀ ayọ̀ Umar Osman Aliyu Tọ́lẹ́há Zubair àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ iná àwọn ọmọ tàbí ànẹ́bí bójú obìnrin ni Aisha Fatima Sọfíjà Khadija Kọ́wúlá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Zainaba

káṣọ àwọn ọkọ ní ẹni tó ìṣà àwọn tàbí ọmọ ẹlẹ́ àwọn ní ọkọ̀ táwọn ní ẹmọ ọjà ìbẹ̀yẹn ní sí gbogbo àwọn ọkọ̀ Yorùbá tá ń sọ yìí náà adéwálé ọmọ ibò pé kí ló ń ọmọ ibò bí ọ fún ṣùgbọ́n mi yóò bá mo ṣùgbọ́n bẹ̀ẹ́ tu fún kíní kíní jẹ́ Adékúnlé ọwá ni attach tẹ̀sí irú kíní <laughs> tó kọ wá nílé rí adé okú ilé <laughs> yóò ti tó kọ wá nílé rí ṣùgbọ́n wọ́n dáa bẹ́ẹ̀ ti sọ àti pọ́pọ̀ àti pọ́pọ̀ inú rẹ̀ mọ̀rùn-ún ìjà mọ̀tòmá ìnà ó kọ́tọ̀ dà ó kọ́tọ̀ dà ṣe tó bá tó ìtumọ̀ rẹ̀ dà nínú kọ̀ọ̀rán láti kò tó ló kú àwọn ọkọ̀ tí wọ́n ní sọ́ra fún ilé àwọn ọkọ̀ tó bá ní dínú nínú sọ́ra fún díì máa ṣe díì sọ́ra fún díì ṣàmùsì díì kọmọrù díì nẹ́jìmù díì gbogbo àwọn dínú dínú dínú yẹn wọ́n ní káwọlẹ̀ yọ dínú kó mẹ́kọ́ máa kó wọ̀nyí sọ̀lá sọ́ọ̀lẹ̀ máàhì ṣáǹtì pọ́mọ̀ méjì oṣù tó burú bẹ̀ ẹni àpẹẹrẹ sọ̀lá àtúntì alátúntì ẹ̀sìn àwọn olùwọ́n yọ bá ṣe wí ìyẹn ìtumọ̀ rẹ̀ rẹ̀ pé ebs nìkan lọ́jọ́ látúnṣe rẹ̀ tẹ́rí tó bí ẹjẹ́ yàtọ̀jẹ́ sí bàtẹ̀jẹ́ ni ó ẹ̀sùn yìí nìká lọ́jọ́ látúnṣe ṣùgbọ́n ká parí ìjà ọ̀rọ̀ ọ̀rọ̀ gbogbo ẹgbẹ́ lọ́rọ̀ báyìí wà sọ́ọ̀lẹ̀ ẹni ìlera oníjẹ́ ní wọ́n ṣùgbọ́n ní bẹ̀rẹ̀ sọ́ọ̀lẹ̀ òkì ẹni ìrìnú ẹ̀sì tàbí ìtòsí táyé tó bí sọ̀rọ̀ ọ̀tá yé ni ọ̀ ìdàkejì o ẹni ibú lọ́jẹ́ o ló fi ayọ̀ kí nìkó mẹ́ ṣùgbọ́n síbẹ̀ náà kì í ṣe àwọn ọmọ mọ owó làwọn padà owó làwọn padà inú kí ojúṣe wà lórí ọmọ àwọn òbí ìgbà fún wọn ló wọ́n lọ́dà. lẹ́yìn ìgbà náà káwọn ajọ́ ní ìfẹ́ tó ń tẹ́ni tó jẹ́ ìyá ó fún ọmọ yẹn lọ́mú. ọjà púpọ̀ jù bọ́ bá lè fún lọ́mú fún òdìdí ọdún méjì ọjà púpọ̀ tó bá lè jẹ́ rẹ̀. lẹ́yìn ọdún méjì ìfún lọ́mú mu lẹ́yìn ọdún méjì bí àpàlà bí ẹ̀kọ́ bí iṣu ìrẹ́lùmí ẹ̀ bàbá tún yẹn lọ́mú dọ́dún méjì kìí sàárọ̀ tó lé lọ́dún méjì kìí sàárọ̀ mọ́ ṣùgbọ́n iṣẹ́ tí ọmú máa ń ṣe lára ẹni kò lè ṣiṣẹ́ yẹn mọ́ yàtọ̀ sí bí iṣu ẹ̀wà tí wọ́n ìkẹ̀ǹkà nílé ṣiṣẹ́ yẹn bẹ́ẹ̀ ló kò jẹ́ wà ìṣẹ́yà torí pé àlejò Muhammad sallallahu alaihi wasallam ọdún mẹ́rin ìwé ìfúnlọ́ ọdún mẹ́rin tàbí ẹrú nìkan ní ti dé ojú ọmọdún wulẹ̀ bí kẹ́yìn

pé wọ́n láwọn níbi ju mẹ́ta péré inú mẹ́ta ní inú mẹ́ta tẹ̀lé ní ọlọ́run wọ́n wá jẹ ìlú bíi jíjẹ yóò ti wá bẹ́ẹ̀ yóò ti wá bẹ́ẹ̀ kò tó ní dápẹ́ àní ìmọ ìwòrí ikú ni ọmọ bẹ́ẹ̀rẹ̀ òsì bẹ́ẹ̀rẹ̀ irọ́ àwọn ọ̀rọ̀ ọlọ́run bù wọn láàká ilé ìjàwá ìlàwà yóò ní láàká ìkẹ̀kẹ̀ báwọn bàbá wọn ṣe bímọ tí ni wọ́n ṣe dábẹ̀ẹ́ kàfíláwùjọ twenty-six ni ó tún kun dípò lẹ́yìn ìké ìbílẹ̀ rẹ̀ dàálẹ̀ lọ ní mọ̀gọ́rọ̀ ti tó gbé òun. àwọn àwọn èkó wọn bá ilé wa jẹ́ àwọn bàbá wa nígbà tára ní títí ọwọ́ fi wà ẹni ọba jábẹ̀ nù wọn ẹlẹ́fẹ̀ẹ́ ni ọ jábẹ̀ tó bí wọn twenty tọ́jà ogun twenty-five dé wọn gba lẹ́sìn lọ ìkẹ́ǹkà àwọn ọmọ wọn wọn àtọ́jú ọmọ délé ojú níyàwó àwọn alẹ́ làtún tọ́jú ẹ̀ ìbí tún délé ọkọ àwọn alẹ́ làtún tọ́jú ẹ̀ àwọn òkú ni ṣùgbọ́n ń gbàkẹ́ bí yẹn bá ti bímọ sí lọ mọ́ ti wúlò fún yẹn bí yẹn bá pọ̀ sí ọwọ́ gan-an tí yẹn jẹ́ káfíńtà tọwọ́ bímọ táàtì tọkọ́kọ́ ta fi sí ìsinmi káfíńtà yẹn bẹ́ẹ̀ nìkan bá pín ọkọ̀ wá bọ̀ Àwọn ọmọ mi ọlọ́dà ló gbọ́dọ̀ lọ pàdé ìgbẹ́ wọ ìlú yóò bẹ̀rẹ̀. Ìlú yóò bẹ̀rẹ̀. Wọ́n máa bẹ̀kẹ̀ jẹ rí lọ. Ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run ti máa ń jogún káwọn ní òun ní láàárín láàárín máa ń bẹ̀rẹ̀ pàpá jùlọ ìjọba sí torí ọlọ́run. Ṣé ti ní pẹ́kẹ́ ń kó bí mọ́lẹ̀? Ṣé mo gbọ́dọ̀ dátẹ̀lé àbáwọn ọmọ ọ̀tọ̀ àwọn ọmọ bí wọn kò tún fẹ́ mí bí ó tún bí ó ọmọdé gbàgbàjá yàtọ̀ láwọn yẹn o tó káwùjọ wà yìí là ọkọ ọmọ ọpọ káàsì fi ọkọ rẹ ọlọ́run bá ní pé wọ̀lá àtọ́kùtù lóòrùn wọ̀lá àtọ́kùtù lóòrùn àwọn àtàkùn mọ́kọ́ sí láṣẹ́ ìdánlá àpá ẹ má pa àwọn ọmọ ilé pàpọ̀pà ọ̀fẹ́ fáyọ́ sí o náà náà lọ́rọ̀ gbogbo àwọn ọmọ ọmọdé Àwọn ọmọ ìjẹ̀rù ní ìyàwó látàrí tìkí fún wọn, wọ́n látẹ̀yíkà. Wọ́n tó látẹ̀yíkà. Ìrìnà pàtàkì àwọn ọmọkà náà ọgbà àmì ìtọ́gbọ́n ní ìrọ̀. Ó ń fẹ́ pípa wọn dáa wò yẹn àti sí lálẹ̀. Ṣọ́pọ̀lọpọ̀ àwọn ìyá mi, ọ̀tàdé ló jẹ́ ọmọ mẹ́rin, ọmọ bíi mẹ́sìn ló ti fọ́dá. Ṣẹ́yìn, ṣẹ́yìn, ṣẹ́yìn, ṣẹ́yìn, ṣẹ́yìn.

bọ́ọ̀bá léwó ẹ́ ọ̀rọ̀kọ̀kọ̀ mú. Bọ́ọ̀bẹ́ ẹ̀ta àkọlọ́ta. Bọ́ọ̀bẹ́ ẹ̀mí ṣèrò mẹ́wọ́ àkọlọ́ òmù òmùlùgbẹ́ àgbò yóò tún bí. Bọ́ọ̀bá lágùsà tí bá ti ń bí àgbò lójú òbí ìgbà máa ní olùjẹlé yá. Bí wọ́n lẹ́nu rẹ̀ ní olùjẹlé yá òun ló mú. Bó ní màálù náà bá lọ́ra màálù kára ló bá pa màálù márùn-ún lónìí. Àgbò tó ti bímọ bímọ bímọ bímọ wọ́n ti sì káàrún àkọ́dẹ̀ wọn Málákùn fó sílẹ̀ dé àwọn ọkùnrin ẹ̀nà ọkọ̀ padà. Tí ó jẹ́ pé ẹ̀ẹ̀lẹ̀ rẹ̀ nìkan pé pé kọ́kọ́ lé, tó wá jẹ́ pé ó mú bàbá rẹ̀ lọ lé rẹ̀, ìyá náà ni máa ń tẹ̀lé wọn lọ lé bọ́bà. Ìmọ̀ bàbá wà! Lọ ti pẹ́. Ìyá ogójì ọdún ní sọ́kọ̀ mi ti kú àkẹ́ní, kẹ̀ní ọ̀gọ̀. Ó ti lọ ti pẹ́, ìyá náà máa ń jẹ́ yọ. Àwọn ẹ má pa ọmọ nípa ọpa ìkúnlẹ̀ twenty kí wù ìyá ni wọ́n wá bí ọmọ ìbò àrí fọ́mọ́ sì ju ọmọ mẹ́ta méje lọ náà pípa ayọ̀ ní wáyé ẹni ọ̀rẹ́ òsì sọ ohun Buhari nù lọ́mọ tọ́lọ́ lọ́wọ́ bá kọ́lẹ̀ lákọ́lẹ̀ kú ẹ̀ẹ̀mẹta yóò di kódà tó bá ta aláyẹ lẹ́ẹ̀kẹ́rẹ́kẹ́ yóò lé wù. pẹ̀lú gba ìlàyẹ kẹ̀kẹ́ kọ̀kọ́ ẹ̀ kọ̀kọ́ wà ń tó èyí ni wọ́n lọ sí ògbé èkó ẹ̀rẹ̀ kìíní kan Sudan ní bá wá dé òun kẹ́ ti tàwádà ìjìbìrì ló ń Sudan ìyàwó òun mọ̀ fóun gẹ̀gẹ̀ lò àwọn ọmọ òun mọ̀ fóun gẹ̀gẹ̀ lò ó sì ń bọ́ ọ̀rọ̀ Tọ́bọ́lọ̀ jẹ́ ìlú ìlú dáàgbẹ̀rẹ̀. Tẹ́rẹ àwọn ọjọ́ ìlú ọba tẹjọ́ dàkẹ́. Àwọn ọmọ ọba àrídà ọjọ́ ọjọ́ ọjọ́ jagun. Wọ́n ọ̀dá Wọ́n mọ̀ dáadáa. Èyí iṣẹ́ yìí onírìn ẹ̀rọ wà ní èyí ọba fẹ́ jí pé pé ìwé lọ fẹ́ jí ó fi níṣẹ́ lọ́wọ́ oṣù èyí ọba fẹ́ jí ọfẹ́ jí ọkọ́ tẹ́fẹ́ kó ní kókó ní mójútó ọmọ lọ lé òní ọmọ akọ́tẹ́ tápájú làwọn ọmọbìnrin tápájú làwọn ọmọbìnrin ìwé yóò jẹ́ ọ̀rẹ́ ọká ọkọ́tẹ́ ìwé yóò tó fẹ́ ká ọkọ́tẹ́ ọmọkùnrin tápá ní ìwé mọ́ ẹ̀ bẹ́ẹ̀ wá sẹ́kùn tó bá lẹ́gbẹ̀ẹ́ yọ pàdé wèé ṣùgbọ́n mo obìnrin tó bá ṣe ilé ọkọ ìfẹ́lẹ́ lè bá lọ́kọ̀ ní kó wọn ní sọ́ọ̀bù kẹjọ jẹ gbogbo rẹ̀ lórí ọba tẹ̀lé gbogbo kẹ láti ilé ọ̀rọ̀ bí rẹ̀ ẹ àwọn sọ fún wọn tẹ̀lé nígbà nígbà nígbà wọn rẹ̀ gbogbo ẹni fara parun tẹ́ ọkọ̀ tó wá ní ṣùgbọ́n bá ti ní tẹ̀sán lọ́wọ́ tẹ̀ra ní sẹ́kùn ìrìn tí ó ti ọ̀gá ti bàjẹ́ yọ àwọn wọlé nínú ojúṣe káwọ́ bí ọmọ wọn ṣe ní sẹ́ẹ̀ tẹ̀ wọn nínú ojúṣe wa òun náà ní kájú pọ́mọ ìyá ọmọ ọlọ́run ọmọ akẹ́wọ̀n ìyá ló jẹ́ pé láti ọmọ ọdún méje ni wọ́n ti ní ká pọ́mọ wa ní ìwò kíkì ìlágbájá wọ́n fẹ́ kí òun kọ́kọ́ ru àti ìkọ́kọ́ fún àti gbogbo ẹ̀ àwùkù àti àjọ máa rí àdìgbò náà máa pa títẹ̀ yóò máa tàwọn àti ẹ̀kọ́ kan tá a bá lù àdìgbàlárí ìwọ́n láì pa ìlú ká fi kọ́ ọlẹ́sọ̀ ní àìgbẹ̀sẹ̀ máa ń gbàlá. ìgbà tí ládá òkúrò dákọ̀ ọlẹ̀ fún àgbà tó wọn mẹ́wàá tí táwọn olórí ẹ̀ pé pàtẹ́lẹ̀ kẹ́ẹ̀sì ìyá ìfòsùn wọn nínú ojúṣe wa kí ọmọ ọkùnrin ọmọ sún ọ̀tọ̀ ọmọ obìnrin ọmọ sún ọ̀tọ̀ ọlọ́dà mọ́ta wá lókè o ara mi sí ń bẹ láwùjọ wa yíyẹ o lálùkẹ́ òṣèlú tó burú ní àwọn ọmọbìnrin ọmọ sún ọ̀dọ̀ yá wọn tẹ́mi bàbá wọn mú pálọ̀ ń bì wọ́n máa ké síra wọn àbáyá ẹ̀rọ ara ọkọ máa ń sún tìyàwó tẹ́fàfẹ́ nìkan tó ní ìfúnpá kẹ́ẹ̀kọ́kọ́ bí pé sóǹtù sóǹtù tọ́kọ́ rẹ̀ nínú àmì pé yẹn fi ní ìfúnpá ní pé kó ní ọwọ́ àti tọ́wọ́ èmi tó láti nìkan tó mọ́ra yín ṣùgbọ́n wọn kọ́ lójúdì ẹjọ́gìdì mọ́ra yín yẹn láti àlè àti bàbá àti àlè nínú súnlẹ̀ ní ẹjọ́ sùn sórí ìgbòsùn kaná ẹwọ́n rí ọkùnrin ní jẹ́ wọn ní ẹ àwọn ọmọ ni máa ń tọ̀ ní wọ́n máa tọ̀ máa jẹ́ ojú ọmọ ní sàánú rẹ̀ tọ́wọ́dẹ̀ rí àwọn ọlọ́run ẹ̀yà ó ti wá aṣọ wọn lọ́tọ̀ ọmọ ìyọjọ́ tọ́ sẹ́yìn méjèèjì ìyàbọ̀ ọ̀fọ̀ ọba ní ọ̀rọ̀ ọ̀sẹ̀ ní sọ ara ẹ̀

ẹwà yẹ òṣùwọ̀n lójú. Ó dà àwọn olùmọ́ ní pé ibi tí yóò ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ní pé ẹjọ́ tún ní ọwọ́ akẹ́yìn. Olúkọjú, ní bá ń gbà olúbà. Omi tó bá nílà yọrù wà ẹ̀bẹ̀ bí ìjọ pàdé. Èyí tí ó pálọ̀, ló kọ́ lẹ̀.

nínú ohun tó dùn obìnrin jù ní kí obìnrin máa bọ́kọ rẹ̀ sọ̀rọ̀ ọmọ bí ẹgbà tó ju ẹgbà lọ ni tóbìnrin bá kó rẹ̀ ṣáàyè ọ̀nì àbáyọ ńlá àbídú àgbo oúnjẹ o ọ̀sán gẹ́gẹ́ ẹ̀yìn là ń bá rí ní gẹ́gẹ́ yóò ṣe sẹ́nu sùn ogun ní ẹ̀ka àtọ́rọ̀ nígbà tí ó lè lójọ́ mẹ́ta ah, kò sí bó ṣe lágídí tó ọmọ sì ní fẹ́rẹ̀ ọ̀yọ́ òun lọ́wọ́ pé ìfẹ́ so ṣùgbọ́n ọ̀pọ̀ nílò mọ́ ó kéré mẹ́tò ìṣẹ̀lẹ̀ òní àbáyọ ní tó ní ìbá jẹ́ ìyẹn àbábára ní kò má sí ọ̀rọ̀ tó ń fi ọ̀rọ̀ yẹn lórí gbogbo ohun tí bá sọ mọ́ ní ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ yẹn jà láwọn yẹn ṣùgbọ́n bẹ̀rẹ̀ ọgbọ́n ọgbọ́n wá ti kí àwọn ìyàwó owó lílé rẹ̀ Ààtí ah, ọ̀pá lè débẹ̀ inú àwọn ọ̀tá ìtẹ̀rẹ ọ̀rọ̀ wa ní èyí ń sàlé wájé ẹ̀bí ẹ̀. Tọ́yí tí ó sọ́pàá ó fi gbá yìí títẹ̀ ìgbì mọ́. Èyí ó ti pọ́ sí títí tó yọ tó máa lọ. Títí dáárín. Omi ló ti máa wọ igbá. Èyàn mú bí ìyá àwọn ah! ilé yìí tó ń lọ yìí. Ah! Èpè ní ìpàdé mi. Bàbá ìdí ń tábùwà lóúnjẹ nítìlẹ̀ lórí gúrò sọ pé òtú sí lára ohun tí èdè ìfi ṣe ọ̀pọ̀ tí pè bí ṣe ọ̀pọ̀ látọ̀dọ̀ ọ̀pọ̀ téèyàn bá yẹ lẹ́ni èpè ọlọ́run ló ti lẹ̀ wò dé ìlérí téèyàn bá yẹ lẹ́ni èpè téèyàn bá yẹ lẹ́ni èpè èpè ọ̀pàyà tọ́jọ́ yàwó àánú tó yẹ kéèyàn máa rí gbà tí yóò máa ní ṣòwò náà láàánú ọlọ́run ti èyí tí wọ́n máa tó yẹn bọ́ tí wọ́n máa tó yẹn mú lẹ́nu látẹ́lẹ́ ọ̀dẹ̀kùn bí ìgbà tó yìí ò tí níyàwó yẹn ní gbélé ayé ẹni tí ń bàtà bá sì níyàwó àì ní àríṣìkì lọ́wọ́ tọ́wọ́ ẹgbẹ́ bí yẹn bá fẹ́ ń fún yẹn ló ń jẹjẹ lọ́nà bá máa ti jogún àríṣìkì ni gbogbo àpọ́nlé ẹ̀kọ́ ló lọ́rùn lọ́wọ́ ṣùgbọ́n ẹ̀ ní rẹ́nìkẹ́ tó tó ju àpọ́nlé ọ̀dọ̀ tí a fẹ́ ṣe níyàwó àti fi yẹn gbòòrò ọmọ mẹ́rin yóò tó ọmọ mẹ́jọ yóò tó kó àwọn tó níyàwó tó tóbi mẹ́ta wọn lójú àwọn ìyàwó ọ̀kẹ́yẹ wọ́n dé wọn lójú wa tó ń tó bọ́lọ̀ wọn bá ṣe máa ń ṣe bọ́ọ̀ bá ṣe ń nà ní màláìka kan ti wà ìwé ọlọ́run á di èmú kíkà báwa ti ń ṣe àwọn ẹni nílẹ̀ o ọ̀nà àti èmú kíkà ṣùgbọ́n ní tó ti jẹ́ ọ̀fẹ́ ṣe bí àwọn ọ̀rọ̀

àwọn ojúṣe tẹ́ kó ṣe fún òbí ẹ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọjọ́ ti lọ àwọn ojúṣe wa àti máa ń sọ láwọn àyè wa àwọn òbí lórí wa ní lẹ́yìn dáadáa sóbì wa ẹ̀ lè rẹ́nìkan tó ṣe dáadáa sóbì àwọn ọmọ tẹ̀lé ọmọ sára ẹ̀ lè rẹ́nìkan tó tó tó tó ń yẹ̀ òbí ẹ̀ tí ó sàánú òbí ẹ̀ àwọn olùkọ́ ẹ̀ káwọn ọmọ ṣe fún òun ní àtàwọn ọ̀rọ̀ ẹnì kan kú sí èrò sílẹ̀ ní o tó ń sórí ọdún mẹ́ta sí. àìdá ló ti fáwọn òbí ẹ̀ ṣùgbọ́n níkẹyìn àwọn ọmọ tó ń rẹ̀ wá bí àwọn fẹ́ ṣe dáadáa sí. ṣùgbọ́n làwọn ọba dènà kí wọ́n rí dáadáa yẹn ṣe sí ìdáṣẹ́ báyìí lẹ́ni tó lówó lówó wọnú léwọ̀. wọ́n fẹ́ wá ń mú ojú ọ̀rọ̀ àlámọ̀ mi

ìgbẹ́kọ̀ọ́ náà wọ́n ní ọmọ jẹ́ abdulrahman abdulrahman oníkẹ́sọ́lá oníkẹ́sọ́lá olúwa tó ń olúwa tó ń ọlámidé ọlámidé akẹ́jì akẹ́jì ọgbọ̀ ìmọ̀ràn ìgbéyà ìmọ̀ràn ìmọ̀ràn àtọ́lá ọlọ́pàá gbogbo ẹ̀ka ọ̀gbọ̀n ààrẹ alẹ́jà tó ìmọ̀ràn abdulrahman ibi ọwọ́ wà yẹn èyí ni ọmọ wà bẹ́ẹ̀ abdulrahman àwa Yorùbá àmọ́ mímú ń pè mọ́ làwọn ń pè mọ́ pàpájúlà wà sẹ́yìn wọ̀mọ́ alìrọ́ kamalẹ̀ ó tọ́mọ́ àìrọ̀ wà má ma kìí ṣe ẹ̀họ̀ tó jẹ́ pé a ti máa ń pè Sùlàìmọ́ Sùlàìmọ́ Sùlàìmọ́ tó ní Abdulrahman kéde Abdulrahman ó sì kéde mọ́ àwọn èkó náà ní ti wọn ibi táwà tí máa pè yí ní àwọn pè yí ná méjèèjì ò ti kọ̀rẹ́ iná àtọ́ iná ọ̀ta lè káwọ́ ta ara o àwọn àtẹ́yìn ọ̀rẹ́ iná àtẹ́yìn ara o iná na iná ẹ̀ láàpẹ́ kéèsè nan kéèsè iná iná so àwọn eléyìí òun náà lọ́lọ́sọ ìgbà ọ̀sán Abdulrahman àti ọ̀rọ̀ ìmọ̀ ọ̀rọ̀ máa jẹ́ abẹ́lá ń tọ́lọ̀ ọ̀rọ̀ àti ogun àgbẹ́ta fún wọn. Ó ṣe inú olú ọmọ fún wa, ìgbàgbàta fún wa, ó ṣe ọmọ ìgbọ̀ fún wa, ó ṣe wọ́n ní ọmọ olókìkí, ó ṣe wọ́n lọ́mọ ayọ̀, ó ṣe wọ́n lọ́mọ aláàrùn fún wa. Á ti rí láti tọ́jú wọn ọ̀rẹ́ta fún ìṣẹ́ wa, àwọn aláǹkà tó ń jẹ́ àwọn aláǹkà tó ń mú, àwọn aláǹkà tó ń yàwó, àwọn aláǹkà tó ń lè wà, gbogbo àṣìkì táà sì tọ́jú àwọn ọmọ náà káàkiri sáré lòrùn, sáré lòrùn, dákùn fi Láti wàhálà tí ẹ̀ èmì dápọ̀, máa ti wá lórí iṣẹ́, àwọn ọmọdé tó tẹ́yẹ wà pọ̀, àwọn ìrìnlẹ̀ láàrin ọmọdé tó wá bẹ̀rẹ̀, àwọn ọmọdé tó tẹ́yẹ ní ọjọ́ máa ti tó àwọn ìgbàgbàtà ọ̀pọ̀ sáàrin, ọlọ́dá tó láàrin ọjọ́, ọlọ́dá àwọn ọmọdé tó tẹ́yẹ